الله والحمد لله hundred thousand naira lọ́wọ́ yìí tàbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn ra ọjà tí ó tó bí hundred thousand lọ́wọ́ yìí pé ọjà yìí o owó sanwó nípa ilé ọdún látòkè ọjà tó rà láwùjọ tíyàn wá lọ fúnra lọ́wọ́ rẹ̀ ọjà tíyàn kà fún yàn ní hundred thousand tí ìwà padà lọ rà lọ́wọ́ onítàn ní seventy ní sixty òbí ìgbà tí ìrìn àdọ́gbọ́n gbà yìí lé lé ẹgbẹ́ sixty lọ́ba rà padà lọ rẹ̀ bí ìgbà pé ọgbà ìlé forty thousand naira ọ̀lẹ́lẹ́ yìí afa wa ti àlàyé lọ pé bí à ń yẹ bí àtẹlẹ àtàn bí ní a oníkéyìn ọta ọjà kan fún yàn ní hundred thousand ìlà ajálè bí àkókò kan ẹni tó kò ní sanwó lójú ẹsẹ̀ fún mẹyẹ sẹrí ha ọjà tọ́ka fún láwìn tó ní yọ padà máa sanwó lẹ́yìn oṣù méjì oṣù mẹ́ta yóò tún wá ra ọjà ń padà lọ́wọ́ rẹ̀ bí àkọ́là mi ní àná kódà pẹ̀lú owó tó ti pín kò tó yẹ sọ́tà fún un lọ́yọ́kọ̀ àfọlọ́wọ́ lójú ẹsẹ̀ àwọn obìnrin á ṣe àbí ìdàkejì rẹ ìdàkejì rẹ ẹnu àwọn àbúrò rẹ lórí ọtajà fún láwìn ní hundred thousand naira ó wá padà rà lọ́wọ́ rẹ̀ ní one ten tó sì fún lọ́wọ́ lójú ẹsẹ̀ eléyìí ìlà àbùnbẹ lọ́dọ̀ àwọn àbúrò lábàlá sí ìwọlẹ́tọ̀ọ́ àbí ọ̀lẹ́tọ̀ọ́ afa tó wọn tẹsíwájú pé àwọn ìta ayé lò àlàfo ìpìlẹ̀ yìí àyùbá ẹsẹ ẹkọ èèyàn dọ́gbọ́n gba owó èlé èèyàn tètè sí látàrí wípé gbèsè ló ti padà bóun ó sì yí padà á máa gbọ́ nínú iṣẹ́ lẹ́yìn àwọn ìta ayé lò àlàrí bá a dẹ̀ fọ́ọ̀rù pé tàbí kéèyàn ó tètè láti gbowó èlé nípasẹ̀ ìyánilówó yẹn yọ pẹ́lẹ́dọ̀ wo bí kéèyàn yáyàn lówó kan wọ́n yẹ tẹ́lifọ̀n àlẹ́ yìí yóò wá gbé májàmúlẹ̀ lórí pé ìyọ̀ lówó mọ̀tọ́n tó bí kìlà ni ọ fẹ́ǹsì lè ní lọ́n kó tó ọba ń gbé ọba tí bá ń tó lè yíyọ̀ lówó lọ. tó níbẹ̀ bí ọba tí owó tó yá ni àǹfààní ìgbà tí tẹ̀ àwọn ìfá òfin ìdáde kà ń wà tó báyìí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ ìyọ̀ lówó gbẹ̀yàn náà rí àgbo ọ̀tà bẹ́ẹ̀ ti sọ̀tọ̀lẹ́ ẹ̀kọ́ta láti mú ọ̀rọ̀ rẹ̀ ló jẹ́ pé kọ́ńdà ìdàlódé àwọn àfáàní pé kúlù ọ̀rùn ìjábọ̀ náà máa ń lọ́wọ́ ìlà gbogbo ìyánilówó tó bá ti lè lè bí àǹfààní fẹ́ńtọ́jà yàn lówó àǹfààní òun ìgbàjà ẹnìkan yáyàn lọ́wọ́ ní ìdílé láti ìlú yẹn fẹ́ lọ kó ẹran wá lásìkò ìgbéyà àbí yẹn fẹ́ lọ kó adìẹ wá lásìkò ìgbéyà wọ̀ nígbà wá dé wáyà bóòlù bóòlù ẹ̀ ẹ̀ ọ̀ báyìí ní àmàdí ẹ̀ kà wọ́ lọ́ba ti di fún ọlọ́dẹ ńlọba ti di gbà á yá ayé ọ̀sán owó tó ti ọ́ bíbẹ̀ ìgbà kọ́ ìlélẹ́yìn gbà wọ́n lẹ́rẹ̀ bákan náà wàmínà sàáyọ lára ìdíje láti gba owó ìlú bákan náà oníbẹ̀rù tó lẹ́yìn ìfisọ náà ò lérò ìfisọ oníkéyìn òjìrọ ṣé ni ọrùn pẹ̀lú ṣé ni ọrùn àti nǹkan mìíràn tó wọ́n ni àwọn tóbi ti máa ń ṣe ọ̀rọ̀ dára wọ́n fẹ́ jìrọ̀ méjèèjì jìra wọn pẹ̀lú àfikún kankan. àyẹ̀bẹ̀ tiẹ̀ kọ́ àwòmúdùn ájìwàtì gèdèrè hàn àwòmúdùn ájìwàtì gèdèrè hàn gèdèrè hàn. èyí pé múdù àtìmọ́múdù ìtàkùn àmọ́jà kan kẹ́nìkan ó ní. dàbí nìkú kókódù kan kò ní lọ́wọ́ ko wá tún fi owó eyoka àmì lori, kan fi jìrọ dírí àmì ẹyọ kan lọ́wọ́ ẹ̀ pe ìdẹ́gbọ́n pèlè eléyìí. afa wa sọ pé wọ́n tó yìí lẹ́nu nàbí yìí sọ lọ́sọ̀ àwọn àlẹ́ ìwọ̀sánná àbẹ́ káfí dàbí dùn tútù káfí jìrọ ètò ìbẹ. ànábì wa dùn alẹ́ rẹ̀ pé àyà ń kótó ìlàjà fà ẹnikẹ́ kílò dàbí dùn fífẹ́ kílò kan ètò tútù náà kílò kan lọ́nà kílò tìkọ̀ kílò ní ilé ọkọ̀ kan ní kò sí lè bẹ́ẹ̀ ànábì wa dá wọn lóhùn pé ètò tútù nígbà ọba gbẹ ṣé yóò dínkù àìwéjìwá náà ni yóò ṣe wà ọ̀ọ́lù náà wọn ni àyè òsì kúrò àmẹ́jì wa lọ lọ́wọ́ ẹ má fi hàn jùlọ ara wọn. ìwọ tó bá fẹ́ jẹ dàbí nínú mi rẹ títù sílẹ̀ náà rẹ kà á nígbà bá tà owó ẹ̀ lọ́wọ́ rẹ. wọn náà bẹ́ẹ̀ sọ́bùrọ̀ mínà sámúrù lára nǹkan náà yìí tún ṣe léèwọ̀ òní káwọn kẹsàn-án wọ́n dàbí tó wọn kẹsàn kó dàálẹ̀ wọn ò mọ iye tí òsùn ara ẹ̀ kí wọ́n fi jìrọ dàbí dùn mí léyìí tẹ́ ti máa tí ó ń ka àti ẹ̀rọ jẹ́ nígbà jàhálà àyìnbá tó ti wà ń bí nǹkan wà lẹ́nu láti ìlú ara ètí mẹ́lẹ̀ tí wọ́n dáadáa wọn ní bàbá mi wa. bẹ́ẹ̀ fi àwọn ọ̀nà tẹ́tí wọn bá a tẹ́tí ẹnìkan jẹ́ ìrànlọ́wọ́ ní owó tó wá jẹun kó á ní sọ ọjà tó yá lọ́wọ́ mi jẹ báyìí mo tà fún ọ níye báyìí bí ẹ̀rùn náà ti gbé náà tó bá jẹ́ pé ẹni tí ó jẹ́ ìrànlọ́wọ́ ẹni tó jẹ́ ìrànlọ́jà nìyẹn bá tà fún lókun tó burú bẹ́ẹ̀ mo pẹ̀lú májẹ̀mú kí wọ́n bá lójú ẹsẹ̀ mo fẹ́ pẹ́ lómi ìbáni yàrá ọmọ ẹ̀fẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ afa tó wọn tata kò wọn bọ síbi bẹ́ẹ̀ lè sóòlù wọn fi náà ìyẹn pé ìtajà tó dìrọ̀ nínú títa igi yẹn fi nǹkan sí àtẹ̀sọ orí ẹ̀. bàbá wa mú hadithi wá wọn lè jìjẹ lọ́wọ́ bá sọ́lọ́ bá wọn àrí wà sọ́lá mi pé nígbà ànáfúlán bá a dà àǹtí àbúrò fàtàmọ́rọ́tò àdìgbà yìí ẹ ń bá ta igi ìdà nínú kan igi ìdà gbọ́dọ̀ yìí lẹ́yìn tí wọ́n ti gbé wọn fúnra wọn ni lẹ́yìn tí wọ́n ti pa lakọ tí wọ́n ti gbé akọ àtàbó tí wọ́n ti gbé agbóra wọn ńlọ́bàtà sàtàmà ọ̀sọ̀ àjọ̀dá èso orí rẹ̀ nígbà náà ẹ̀ńtọ́ ló lè so ẹ̀ńtọ́ ló lè yí. ìlànà ìṣẹ̀rí sọ̀ha àlùmọ̀tàn àbí tó bá ṣe fi ẹni sọ́ra nígbà tí a ń dín nàìjíríà ó ti sọ pé tọ àṣegé àtẹ̀yìn orí rẹ̀ mọ́ra kọ́ tó náà bá gbà àjẹkù ní òní àtẹ̀yìn àtẹ̀yìn orí rẹ̀ tí ọ̀gá wa dámájẹ̀mú igi nìkan ní òní èso orí rẹ̀ ẹ̀ńtọ́ ẹ̀ńtọ́ sàfún òní yóò ní mọ̀ sábà tó nàlẹ́ yìí lọ́dọ̀ ọ̀rẹ́ yìí. وكذلك سائر الأشجار bẹ́ẹ̀ lẹ́lẹ́ni ìdájọ́ rí ní gbogbo àwọn ìyókù òróǹbó ni àbálùmọ́ni ọ̀gbọ́n ní ìdàpá ànàbàmọ̀ òbáàdíyà tó bá ti pé èso orí rẹ̀ ó ti fara hàn. wọ́n nínú àwọn àpèjúwe rẹ̀ ní ìdàpá àrùn sáré ti pé irúgbìn ọba ti fojú hàn irúmi tó ti pé láàyò sọ́dọ̀ ilà mọlọ ẹ̀ka péré yẹn náà kéré rẹ lọ́dún ìlẹ́jọ́ sàlọrọ kọ ilé wọn tó bá ètò ìjà máa ń kéré rẹ bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún ni paliposo olùdíje òṣèlú igi onígbà náà ẹnkọlà ní òní wàlíjẹ́ zẹ̀kùn bọ̀rọ̀ yẹlọ kí wá ẹ̀ ìkéré èso tí mẹ lórí igi yọjẹ fún mi ẹni tó ta. bẹ́ẹ̀ lànà ìdìbò ṣe lé wọ̀ àbẹ́rẹ́ sì náà fi iṣu tí ń bẹ lórí igi àti ìgbọdọ̀ sáwọ́ ṣáṣà yẹ̀pẹ̀ wà pẹ̀lú àdúrà títí dáa rẹ̀ tí ó fi kojú hàn. náà báyà wọ́lùmù gba àtẹ̀ǹtì ń ta àtẹ̀ǹtì ń rà àmì ìlànà ṣe lé wọ̀. wọ́n fún ìlànà sọ̀dá rẹ̀ wọ́n wá béèrè nípa pé tí dáadáa rí òkú bóòlù dáadáa rí ó ti fojú hàn kiri ìjọba fàkọọlà hàtà sàdàdà máa tó yẹni pété mi ò balẹ̀ wípé ó kó wọn òdòdó náà ìtòrí rẹ̀ ò lè bàjẹ́ náà wákì láàbùmí nínú ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ mi ó ní kòtò wò sọ́lá yẹni pé dáadáa rẹ̀ ó fojú hàn ìyẹn hàtà sàmárọ̀ káfíìrì pé àwọn kan ti pán níbẹ̀ àwòdà àrùn àbáwọn kàtẹ ìgbà fẹsifẹsi náà kaba ti ìgbà fẹsifẹsi mu o tún ma ti pé ní àrùn kankan kò lè ṣe mu káwá kọjá síbi àṣẹrẹ mu. قال المعلم رحمه الله ومثل الربا الصغير ربا صنيوتي أفاو من شر الصغير وقد ورد النهي عن هذا النوع ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ló ti wá ilé ìbánilé ti kọ àríwá pẹ̀lú èèkọ̀ wa ìrìkè ìyẹn tajà fún yàn láwọn ọ̀fẹ́ ta ọ̀rọ̀ ìyẹn wá ra padà lọ́wọ́ ẹ̀ tí yàn tà fún ní eighty ìyẹn sanwó fún un bí ìgbà pé yàn tó gbọ́n ya ní ọdún ní eighty thousand ó wá pèlè twenty thousand lé lórí bẹ́ẹ̀ lórí nínú àwọn àdéhùn kan wá lórí eléyìí mẹ́tàlá òṣìṣẹ́lá wọn fún ìgbà ìṣẹ̀lẹ̀ wọn làdé sọ pé ìdá àtàbà yá àwọn ìlà àyínà sí wàtàbà àwọn àbìnà àgbàlùbá kọ́rì wọ̀rọ̀dí ìtùn ìzárì wàtàràkùn ìgbéyà sálàbà lọ́wọ́ àbẹ́yìn lọ́sà. ànábìnrin tẹ́ bá ti ń yára yín lọ́wọ́ ẹ̀tajà fún yàn láwìn ní hundred thousand lápẹ̀lú rẹ̀ ẹ wá rà padà lọ́wọ́ rẹ̀ lẹ́yìn tó sanwó fún bí kọ́ńdẹ́ẹ̀dì sẹ́fúnì lẹ́ra padà lọ́wọ́ rẹ̀. wọ́sàbá kan àdúnyá balùwà kọ́ni tó ti pé ìrù màálù ilẹ̀ ilẹ̀ ń fún àdéhùn ní kí ìgbàlù ilé ayé mi kalẹ̀ mójútó. wọ̀rọ̀ bí tún bí sáré ni kẹ́ ẹ yọnu sí kẹ́ ẹ wà lóko kẹ́ ẹ máa gbádùn wọ̀tàrọ̀ tó ń jẹ́ àdá. ẹ wá gbé ìmọ̀ ajagunlójú ọ̀nà ọlọ́run tẹ gbèjì lẹ̀ kí ni ọ̀tẹlẹ̀ sọ́nà sọ̀nà ọ̀hún àdéhùn ńlá ìyẹ́ pẹ́rẹ́ ọlọ́run wọ́n fi nà níwò yóò fi tó sàmà ìyàtọ̀ yìí. فذكر من جملة ما معاذهم به تتابعهم أيضا أفاو أمو àwọn àpèjúwe wa lórí rẹ̀ wọ́n tún máa dé ìtàn wáyé jà رضي الله عنها mú náà ومما يدل عليها أيضا حديث عائشة رضي الله عنها حين دخلت عليها أم ولد زيد إبتي إيا إرو زيد بن أرقم إبتوا قدم عائشة فقالت وأنت أم عائشة بي إني بعت زيدا من بثمانمائة من الأنصار موسى زيد أدوم أخونا موسى ني ثمانمائة يعني في ẹgbẹ̀rún owó díríàmì eight hundred ní mọ́tà ṣùgbọ́n mọ́tà láwìn ni o lẹ́yìn náà tó mọ̀ ṣàlàyé ìṣòro mo tún wá padà rà lọ́wọ́ rẹ̀ èló mọ́ra ní àtẹ̀yìnbá mo tà fún láwìn ní eight hundred mo wá rà láwìn mo wá rà lọ́wọ́ rẹ̀ lẹ́nu tó sanwó dípò eight hundred six hundred ní wọ́n rà ọ̀pọ̀ ọ̀la màá ìtàwá sọ pé bí ìtànà bí ìta nígbà ọ̀tá wọn tí òun lè ṣe ìṣe tí ọ̀dà rárá ìrẹ̀lẹ̀ afọ wa máa bùjú ìwà wọn ní fàyídà tàrí ìkànnà tẹlẹ àtàyà ọ̀rọ̀ tíyẹn bá ra ọkọ̀ ìyájọ́ òkúlẹ̀ ní ìrísí ilẹ̀ àlùkò lẹ́yìn ìyẹn rà ní sixty thousand lágbègbè ìyẹn rà dáhùn. tòmọ̀fẹ́ ń ta àlàkọ̀ ìdí à lẹ́yìn náà ẹni tó ta ọkọ̀ fún ọ láwọn ní sixty thousand ó tún wá padà bọ́ pé ọkọ̀ ìtàkùn padà níbi sixty thousand òun kan lówó lójú ẹsẹ̀ rẹ̀. fàáfọ́ ọ̀kà owó ọkọ̀ ìdí náà àlùkò wọ́n á kọ̀ wí sí fifty thousand tàyàrá tó yí fifty thousand lọ́ta fún ọ̀la wọn òǹkóró lẹ̀ wọ́n rà kalẹ̀ lọ́rọ̀ rẹ̀ ní fifty thousand ní fifty thousand lọ́kọ̀ yà má tó rọ̀ náà ọkọ̀ rẹ̀ ti tẹ́lẹ̀ padà sọ́dọ̀ rẹ̀ ìwọ lọ́kọ̀dẹ̀ wá sí gbèdé ten thousand ìdọ̀wọ́ lórí èdè lórí wọ́n béèrè ìdájọ́ yìí lọ́wọ́ ahmed nàdà rọ́bìnrin lọ́wọ́ الرجل نبقى لكم مثلا اشترى حريرة بمئة جنيه نبقى نقول لك لا ولا نقول ولا ثم باع على صاحبه وقد واسع من في أربعة كان لأنزل ọ̀padà wàhálà padà lọ́wọ́ ẹni ní kéèké tó ti gba owó lẹ̀ lórí ẹ̀rọ ọ̀kọ́lá màmá ọ̀dọ̀ lọ́wọ́ abẹ́ nàbà okòrò ní ìṣẹ̀lẹ̀ yìí wọ́n wá pé wọ́n fi yàrá yìí yàrá yìí láti ní ìṣẹ̀lẹ̀ ẹni pé òyẹ̀kọ́lé òyẹ̀kọ́lé ní ìkẹta bẹ́ẹ̀ ni òyẹ̀kọ́lé ní ìṣẹ̀lẹ̀. mo kéèyàn rajà kéèyàn tajà fún yàrá ní hundred thousand kéèyàn wá padà rà padà lọ́wọ́ rẹ̀ ní one twenty ní ìyókù owó rẹ̀ ó lẹ́tọ̀ọ́ àbí ọ̀lẹ́tọ̀ọ́ yang kalah dengan ulama dan hati ini nama orang yuridu nyeje rimba di kondo papanya kolima yóò ní pé àwọn fẹ́ bu àwọn ìlú òní lára wọn ojúbọ̀nà mẹ́rin ó ní àtàyò dídèsè dídọ́gbẹ̀ẹ̀wẹ̀ láti bàbá ìlà nípasẹ̀ kọ́lù lẹ́yìn yíyí gbèsè kí ni òbí padà kí làkùjú rẹ̀ apá ní ìdáhàlà lẹ́yìn àlà ìdáhàlì ìjọba ìjọba ẹnì kan tó lè ní ọyáwó lọ́wọ́ ẹ̀ nígbà àsìkò tó wá dábẹ́ ẹ̀kọ́ sanwó àsìkò tó lọ ẹ̀ńtọ́ jẹ lọ́wọ́ ọba wa dà ẹ̀ńtọ́ wọn bá tẹ́ fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n á lérò ní kọ̀ǹba kọ̀ǹdẹ́ẹ̀. òtù òtù kọba mọ́ ẹ̀tọ́ wà ní ìtura yìí òwò owó tí ó ó ń tètè wá sọ fún pé àti ní ìfẹ́ yìí owó tó jẹ́ ní làǹtọ̀. nígbà wàá béèrè gbèsè lọ́rẹ̀ ọ̀pọ̀ ọ̀nà ní bó o bá ní àti ọ̀gá jẹ òwò láyé ẹtí ajẹ lówó òun ọmọ wa sọ fún mi pé ọ̀dà nílò wà fúnra wa sí káwọn ara wa lọ́wọ́ nílò wà àbí ẹ̀rọ kàtẹ́lẹ̀ àtàlẹ́ ọ̀sọ̀ yìí ń ta ọjà ní ìta ọ̀rọ̀ ọjà tí wọ́n á tà fún ọ̀wà sáré ó sì kùnà bó ṣe tètè ta kó lè bá fún mi lówó lòdì tó jẹ mí kàtẹ́ ìlú máa ń ta bí agbẹ́tùtọ́ jẹ ìṣòro náà á lè máa jẹ́ bí táwọn ọ̀rọ̀ ó yẹ kó tán lójú ẹsẹ̀ lójú ẹsẹ̀ wọ́n wà láyé jìnnà wa ṣùgbọ́n ẹni tó dé èèyàn tó wó olùgbé sọ̀rọ̀ ìgbàgbọ́dọ̀ kan nínú ìwà ẹni tó wá jẹ ẹni a jẹ lówó wà á sọ fún pé àbẹ̀rùn káàbì àkìyà wọ́n wà kó lẹ́sìn bí ìtàkùn rí láti sọ̀rọ̀ rẹ̀ ìwú òní ìmọ̀lú rẹ̀ ní ìlú. Dálé ní oṣù mẹ́fà lẹ́yìn oṣù mẹ́ta ilé ìtumọ̀ wa kó mọ̀ yìí bàbí yẹn àfìsúrò tètè wá lọ kà lọ́jà ní ìlú ní ìlú wọn sì ń lé wọn kọ̀ lé ní òkú wa. فأخذ الأخيار بثلاثين ألف من بعد وقع أما أخوري دور ní thirty thousand ìgbàgbọ́dọ́jà máa bẹ̀rẹ̀ ṣẹ̀rẹ̀ ní wọ́n fà ní twenty thousand wà áwòlẹ̀ àjẹrí twenty ọwọ́ àtàn fún kẹtàlélẹ́gbẹ̀ ní lọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àjẹpẹ́ gbèsè ó ti yí padà fóònù twenty oṣù láti ọdún lẹ́yìn ìyẹn lẹ́yìn. àwíta ayélujára lọ́dún ìlà àyẹ̀bẹ̀ ìṣẹ̀ ẹ̀kọ́ ìdọ́gbọ́n gba owó èlé nípasẹ̀ ìyánilówó àfààní àpèjúwe rẹ̀ ni wọn. bíi àkọ́rọ́dà kan mẹ́tàlá ní àgbà àlùkò àwọn àti àlùkò ìdí ìyàn yá ní ìlú ọ̀gá yá àti fífi táwọn tí èso tó ní ìlú rẹ̀. ní ìyá ọ ṣùgbọ́n lè ṣẹ́rù sí àǹtọ̀ sí àyíká yàrá ọ̀gá. wọ́n bí àmì lọ́kọ̀ rẹ̀ nílò oṣù kan. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ kọ́ ilé rẹ èyí ń gbé bẹ́ẹ̀ lóṣù kan péré bàbá ti gbà láti bẹ́ẹ̀ ní ìyọ̀lú ọ̀fẹ́. ọkọ̀ tó ọfẹ́ lò lóṣù kan àdìgbé tó ọfẹ́ gbé lóṣù kan tó ọfẹ́ ilé gbé bẹ́ẹ̀ ní lóòótọ́ èlé. torí kò sí tó bí nílá àǹfààní àti lu ọkọ̀ ọlọ́kàn oṣù kan tàbí ilé onílé kóṣù kan tó pé ọ̀yà ló rẹ̀. gbogbo òyìnbó ti lówó pátá tó bá ti lè bí àǹfààní fẹ́ni tó yáàyàn lówó rìbá làwọn bá tó rìbá làwọn bá tó. lóòótọ́ tó ní ẹ̀fà ń tara ìsìn ládùúgbò yálà ìsìn àtẹ̀wà níta àti ìṣú ọwọ́ ayà lówó tí ẹ kọ́kọ́ wò àbúrò lọ́wọ́ ayà lọ́wọ́ rẹ̀. tó bá ti á fẹ́ ra ráìsì ráìsì fífi náà lọ fẹ́ rà tú ọ̀rọ̀ rẹ̀ tó fi tìyọ́ tà ṣé bàbá lọ́nà yín bẹ́ẹ̀ tàbí kó tiẹ̀ ta kọ́mọ̀ gbowó tí ó jẹ́ wípé ìṣesí òun ti wà láàrin ìlú méjèèjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdúgbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó lóyà ló bàbá fi lè fẹ́ lajà bí tẹ́lẹ̀ rà wọ́n wá ní ìlú tó náà yóò lè làwọn ṣùgbọ́n owó tó ọjà ló ti kọ́ máa ṣe dáadáa níbi ọ̀rọ̀ gbèsè gbèsè ìyánilówó ló bí àǹfààní gbogbo òyà ń dúró tó bá ti di bí àǹfààní rìbá ni ìrẹsì wọn padà lọ bá ní pé tọ a ráìsì fífi náírà mọ lọ́nà àwọn ọmọ bọkà sílẹ̀ ha tó bá fẹ́ ta ìdí yóò dé lò a yóò tó wá mi lò yá ayé owó ọ̀dẹ yìí kò owó tó yọ lámúlá owó tó yẹ yìí kò ní owó tó yẹ lọ bíbẹ̀ ẹ̀kọ́ gèlè wípé bí kéèyàn yá ni mo wá nìkọ india one hundred thousand ní kò sí nǹkan kan india ọba àfẹsẹ lẹ́yìn ọdún kan ṣùgbọ́n ọkọ rẹ ọyà mi ti ń lò oṣù kan àbílẹ̀ rẹ ń lò bẹ̀ oṣù kan àbóṣù méjì ọkọdé àkọrọdà ọkọrọdà ìyá lọ lọ wa ìyá tó bá wọn ó ti bí àǹfààní lẹ́nu tó yá yàn lówó. sábàtì sọ nípa akọrọdò ká yá yàn lówó lára àwọn iṣẹ́ olóore èyí tí àti máa ń wọ ojú òru ọlọ́run lára rẹ̀ wà. ẹ bá ti àgbowó àbúté àǹfààní kan láti bàtẹ̀ ìyá ìdánwò ìfàyà fóònù àdàlílà ìbádẹ́gbẹ́ ìlú. torí àdéhìí ó ti sọ náà bá sọ́nà náà wà ní ìwà nígbà tó sọ pé kúlù kọ́ọ̀tù ìjà ọ̀rọ̀ náà máa ń ọ̀wà ìlànà. gbogbo ìyá ìdánwò pátá wọ́n bá ti lè bí àǹfààní kan àbómi ìfẹ̀yìn tó yáàyàn yóò lo àǹfààní ìgbàdí òru. àwùjọ kó ló mẹ́tàlá yìí afa tó mú àpèjúwe mi ìfúnná mi wá. bí kéèyàn sọ pé ní ẹ̀yìn àlọ́ ìṣá ìwúrẹ̀ rẹ̀ yìí á ọmọ kan lábọ̀ ọwọ́ àtàkùn mi. tọ́ bá tàkùn mi òkúrídòkà hundred thousand lọ́fẹ́ lọ́fẹ́ yẹ́tẹ́lẹ̀ àbí tó bá lè ta fún mi òkòrí ló kàlí ní àtà náà ní àti ní àtà ní ọ̀rọ̀ tó lè hundred thousand lọ́fẹ́ yá yín wà ní ọdún ẹran sì ní bóyá kí mẹ́tò àmẹ́tọ̀lá ní àtùwọ̀ àmẹ́wọ̀ àmẹ́tọ̀lá ọ̀hún ìdájọ́ mi àti bóyá ẹran ọ̀sán ní ẹgbẹ́ ń ta hundred thousand ń ta lákòókò rẹ̀ wà ní ìlú ìgbẹ́ náà tó yẹ kó fẹ́ tà ní ilé ìgbà wọn tàbí ní ilé ìgbà wọn tó bá tilẹ̀ tàbí ní ìlú ìlú ìlú ìlú rẹ̀. tó náà wàá tà fún un tí wọn náà wàá rà ní lẹ́gbẹ̀ẹ́wó irú àǹfààní tó fi ọkọ fi kàn èlé tó ń ìgbà wọn yá ìjọba owó ẹ̀ pé ọ̀rọ̀ lẹ́nu àwọn àpótí ìdílé fún un wọ̀kọ̀tà ìdíkà ìfáwọn àǹdá ìdíkà ìwà فإذا قلت مثلا أقررت مئة بشرط أن تعطي عوضا وأما معدا أو عينا هي مجمع مجمع سنة الذي يقول السلام عليكم àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ owó kò mí ní nǹkan kan lápèjúwe àfa àwọn apèjúwe lọ́yà owó kò mí lẹ́nu ẹ̀ńtẹ̀ ìpàdé ẹ̀ńtẹ̀ ẹ̀ńtẹ̀ owó àìbẹ́ẹ̀sì ẹ̀kọ́ nǹkan ìpanu ó fún láǹfààní láti lọ́mọ ọdún tó bá ti wò mí nínú ọgbà rẹ̀ àgbà ọ̀rọ̀ irú ìyá ni lówó báyìí ìyá àwọn ọ̀gá wa ló ń bí àǹfààní fún ẹ̀yọ́ ya jọ wọ́pọ̀ ìlẹ̀kọ́ mi ìjà máa ń bá sọ̀rọ̀ àgbà púpọ̀ ìyá ni lówó tó bá ti lè bí àǹfààní ẹni tó ìgbà àwọn tó ń ṣe ìgbà láti ṣe ìlànà lábala wo lábala pé ẹnìkan náà wọn bẹ gbẹ ọbẹ rà nínú ìṣẹ̀lẹ̀ ìsìlámù gbogbo tí yàn bá ti lè rà èèyàn ti ní gbogbo tí yàn bá ti ní èèyàn ní lórí yàtọ̀ sàtọ́rù ìwé ìyẹn lè ta ìyẹn lè gbóyè ìyẹn lè kọ́kẹ́lẹ́ ìwé ìwé ìyẹn lè fi ṣe wá pọ̀ ní ìyẹn bá ti jẹ náà ṣùgbọ́n lọ́dọ̀ sí wọn ẹ bá fẹ́ ra lẹ́yìn mọ́tò láti ìgbè fún wọn wà ní ìtòkì ọkọ̀ tó fẹ́ rà nígbà bá débi ọkọ̀ tó fẹ́ rà nígbà bá nà bá ti èyí lọ́kọ̀ wọn ni àwọn wà bá ṣàwọn wọn ti lè kó gbẹdá wọn ni wọn wà tẹ̀lé títí wọn ni lọ́nà tó wọn lè wọn wà tẹ̀lé. ẹgbẹ́ ọkọrọ jẹ́ lẹ́tọ̀ ṣùgbọ́n lẹ́nu ẹ̀yìn ọ̀kọ́ra ọkọ̀ gbọ́dọ̀ ẹ̀rọ àwọn ọkọ̀ tó lọ sí ọkọ̀ dáadáa nígbà ìbára sáńtẹ̀ ti kílẹ̀ ara yín ẹ bá fẹ́ rọkọ̀ náà lẹ́gbẹ́ ẹ náà wá gbà fún mi lọ́wọ́ yìí. ń tẹ̀sí o ẹtọ́ta báyà mú ẹ̀yin náà tẹ́tọ́ta báyà mú ó sì bẹ́ẹ̀ náà dídì pé èyàn ọgbọ́dọ̀ tí ìta ọjà téèyàn bá rà téèyàn ó fi kókó nínú téèyàn tẹ̀lé lọ ṣubú àwọn lẹ́ńdọ̀ àwọn sáfẹ́ ọ̀rọ̀ náà lọ́gbọ́n ìsìlámẹ́ yìí nígbà tí èyí bá rẹ̀ dáadáa á má bàa fún mi lọ sí pé àwọn báńkì wa náà ló pé orí ìjọba ìlànà àwọn ọ̀gá náà wọ́n ti di àwọn ìṣesí kalẹ́ ìlú pé kó náà ló ń lò ìjọba owó èlé ọmọ ẹgbẹ́ ìdájọ́ bí a ti nà sí ọ̀rọ̀ ń kọ owó èlé kọ́nà tó bá lọ́kọ̀ láì ní ọlágbára pọ̀ àlẹ́bí ni àtúrò náà bí bá láyà pọ̀ ní ìlà ọlọ́ni gbogbo àwọn tí wọ́n ń owó èlé bá dá wọ́n bá dé òwe yàrá ìyá mi nígbà tí wọ́n tí kálukú àtàbá ti jáde láti mọ̀ sáré tá ń lọ sí Abdul Mahshar ibi tọ́nà ọba tí ó kó wa jọ sí ìyẹn ní kálukú ọmọ ìsàlẹ̀ rẹ̀ ẹni tí ń gbowó èlé òun náà fẹ̀ sáré ìlú tẹ́ ń dìbò bẹ́ẹ̀ ni ó máa ń dúró bí tẹ́ ń dìbò ìlú bẹ́ẹ̀ ni ó máa ń dúró. bí ẹni tí àágàn bí ẹni ti ya wùyẹrì bẹ́ẹ̀ ni lẹ́yìn tó kúrò ọlọ́run ní bọ́ọ̀bà tó ti yá ni pé ذلك بأنهم قالوا إننا إذا كان لك محسن في شيء مشيئة لا نقول هذا من ذلك ويعني لو 100000 نيرا وہ بولے ٹین تھاؤزینڈ آئے گا لیکن میں بات چلو نہیں کہا تو مجھے بھی کیوں ٹین تھاؤزینڈ آئے گا اللہ نے وحل اللہ وحرم الربا تسعة ربا من كلمة لكن هو قوي الله من كلمة فمن جاءه موعظة من ربه فانتهى فله ما ẹni máa ń ṣe nǹkan tí ọ̀dà tó wá bó o jẹ nǹkan ọbẹ̀ tó fi ra nǹkan nǹkan tó fi ra ọkọ̀ rẹ̀ àdéhùn ọbẹ̀ nínú. ẹ̀yin méjì àwọn tó ti pé wọ́n yá lónìí báńkì ẹ̀jẹ̀ tí lónìí báńkì lẹ̀ àwọn máìkọ́ fẹ̀láńtì báńkì gbàngàn tó yáwó lọ́wọ́ wọn fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú yìí. wọ́n máa padà sáfù olùkú lẹ́nu ọlọ́run wọ́n kà ìdájọ́ ẹni tó bá yá ní owó tó bá rí san alihamudulilayi tí ọba rí san ìkànnì méjì mẹ́ta ìmọ̀ kọ́ ìyọ̀dá owó nǹkó mọ́ pátápátá báyìí bẹ́ẹ̀ kọ́ mo ní ìtọ́ bá rí kọ́ lágbára báyìí bẹ́ẹ̀ kọ́ àbí ìlẹ̀ fún o ìlágbára ajé ìgbóyà ní nǹkan ní ìsìn ọ wá sí ìṣòro ìgbàgbọ́dá tó ń bọ̀. Nínú ìgbàgbọ́dá tó ń wà ní káàdì ìgbóyà tó ń àwọn ọmọ ìgbàgbọ́dá kadari ìgbéyàwó ìmọ̀sí nǹkan ọ̀rẹ́ ìlọ́kàlẹ̀ ilé oúnjẹ ní ọlọ́mọdé alẹ́ lára títí sí àsìkò lórí ìrọ̀lọ́. Nígbà abájẹ́ ní ilé lára àwọn ìlé ìdòwú ní ìdòwú èdè nígbà tí ìyá mi lọ́wọ́. Wọ́mínà sàáyọ̀ lára ìdébèsí ìdòwú èdè bákan náà wọ́n ní bẹ́ẹ̀ àrùn lọ́bẹ̀ yìí ń bẹ́ẹ̀ lọ wọ́n ní káta ọ̀ṣọ́ obìnrin bóyá ìrìnàmù àti ìdíje sọ́nù àti àti ẹ̀gbà ọwọ́ káta ìwé ká mọ́ ní ìlú ọ̀sẹ̀ ìka múlẹ̀ nínú lọ́wọ́ káwá fi ìka tó wá fi nǹkan míì ká fi sílẹ̀ bẹ̀rẹ̀ káwá fi ìrọ̀ pàdákà àyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ múdù ájíwà ájíwà dàbí dùkan dàbí dùkan bá níbi ìjọba ìbá rẹ̀ lé ní ẹ̀bá lè jẹ méjì rẹ̀ láàárọ̀ kọ́ jẹ méjì rẹ̀ lálẹ́ kọ́ bá jẹ iwọ tí bá fi wọ sínú òdòdó ìṣẹ̀kọ̀ òdòdó léèyàn káàkiri òmìnira tí ẹ̀ bá wá ta tí ẹ̀ bá wá ta mọ́dò tí ẹ̀ bá mú mọ́dò kan nínú dàbí dùkan ájíwà mọ́dò kan rẹ̀ àtúwò sílíàmù ó wá ti jìrọ sílíàmù méjì ọlẹ́sìn ìṣẹ́yìn ìtò ìṣèlú wípé mọ́tò fi sílíàmù jùlọ sílíàmù ajíwà ń kà á lọ́tọ̀ bí yẹ̀yẹ́ àti nàìjíríà lọ. àbáwá sọ wípé هذه المسألة تسمى مسألة متعدوة مسألة يدجي àwọn afa àkúrò kọ wọ́n pè ní mùdáhàjúwà wọ́mẹ̀tàlúwà àpèjúwe tí wọ́n á mú wá fún ni pé ìbúdé àjùwà ti ń bọ̀ ẹnìkan onídàbí náà fúnù kan ètò ṣe déédéé kéèyàn ọba ọwọ́ méjì kéèyàn ọba pọ̀ ìyẹn tí ọwọ́ rẹ̀ ọba tí ó sì rẹ̀ ìkọ́ méjèèjì kan ó ṣe déédéé ẹ̀yọ̀ kan. yẹn ni pé ẹnìkan onímọ̀tò àjẹwà onímọ̀tò káwọn lọ́wọ́ pẹ̀lú délé àmì tí wọ́n á fi jìrọ délé àmì méjì wọ̀nà àjẹwà sábà lọ́wọ́ àfa àti sábà tó sábà àjẹwà yàtọ̀ tó kọ́nà ní ọ̀nà ìyẹn wọ́n wà ní ọ̀nà ìyẹn. فإذا قلت مثلا أشتري منك متعجبة ودرهم بدرهم ẹnì kan bá tún mẹ́lì kejì rẹ̀ pé ọ̀ọ́ta dàbí dùn ájú wà ọ̀ọ́ta fún mi owó kejìlí àmì kan owó kejì lórí ní wà ara méjèèjì pẹ̀lú lílé àwọn méjì. àjẹ́ pé pàlímùdùn ájú wà ìjẹ́rẹ̀ àwọn àjẹ́ pé ọ̀fẹ́ ta mọ́dù dàbí dùn ájú wà ọ̀fẹ́ ta ní lílé àwọn méjì. tó bá rí báwọn ọ̀là ájú wà lẹ́yìn àwọn méjì bàákà tí mo fi kiri àmì ìgbàgbà lẹ́gbẹ̀rún ní máa. ìmọ̀ kọ́ta dàbí náà mo kiri àmì ìgbàgbà dàbí náà á ti wà kọ́ta lọ́wọ́. yẹn ni pé ìdọ̀gbọ́n dẹ́sẹ̀ láti gba ìgbéyé ọ̀gbẹ́ mi ní eléyìí náà. àbáwá ọlọ́kẹ̀ pé وقيل النبي صلى الله عليه وسلم عن بيت الامر والصلاه. ما بين الوانه nípa ìdájọ́ títa dàbídùn tó ti gbẹ káfí ra èyí tó tutù tàbí káfí èyí tó tutù káfí ra èyí tó ti gbẹ kí ìdájọ́ rẹ̀ àlejò wa ló wájú lòdì èyí tó tutù tí ń bọ̀ bá gbẹ tí bó ti wà náà ni ó wà àbí yóò dé kú wọn ni yóò dé kú àlejò wa sọ pé wáyé tó bẹ̀rù láti lẹ́kọ̀ọ́. afọwọ́n sọ ní sẹ́ni wípé màálù máa ń. أنه إذا بيع التمر بالتمر فلا بد يكون مثلا من المثل إن ساعة اليوم من في tí a bá fẹ́ fi dàbí dùn ra dàbí dùn ó sún àwọn ọgbọdọ̀ rí bákan náà wọ́n máa lóhùn àná robot níta sì máa ní pé dàbí dùn tútù máa dáná orúkọ bá ń lópin ìgbà tí bá sì ń tútù fàáyìn náà wọ́n kàn tẹ̀lé ẹ̀ òkun wọn rẹ̀ yóò wúwo lẹ́nu mọ̀tàjọ́rì tó bèrè àlọ́ náà torí pé omi ti ń bẹ lára rẹ̀ omi ara rẹ̀ ò sì gbẹ. fàyídàjáfa tómi ara rẹ̀ bá ti wá gbẹ ọ̀wà ní jẹ́rúsọ̀bù mọ́ lámúrù lánàá wá pè é tó bá ti á dé bámúrù mọ́fà wá dùn ó tún rẹ̀ ó fẹ́rẹ̀ òní dàbò ṣe rí nígbà tó jẹ́ fún un. fàyídàlìkà láì bá ń rọ̀ ìdí nìkan tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ taarú sọ́ọ̀bù kó fi jìrọ dàdídù tó fún àwọn tí ó wà rí bákan náà ìtajì ni pé èrè ń rú sọ́ọ̀bù taarú sọ́ọ̀bù rẹ tó bá tàtàn owó rẹ̀ lára dàdídù ti bẹ̀ èrè ń dàdídù ti bẹ̀ tàá owó rẹ̀ ra orúkọ kù. mo fẹ́ wá fi jì rọ ara wọn lánàá pé ebi kí ló ka ló fún mi ebi kí ló ka ló fún náà ti fọ ìyá dání ìyá dé sí mi ojú ẹsẹ̀ mọ́ fọ́ ojú ẹsẹ̀ mọ́ náà bá ojú òkú mi yé nígbà ọba jẹ títí tó bá jẹ òní dá òní fún ara òní tó òní ìtọ́jú. kọ́ọ̀lù mu wọ́n ní à ń bẹ̀rẹ̀ ọ̀pọ̀ bọ̀rọ̀ sí i. من التمر لا يمكن أن يلوى لابد جنك داخل ومن قال جنك وانا من ما قد يجا يبقى ولا ما قد يجا ما يجا كده ibi eléyìí tó bá yẹ kó láti rà kò sí tó burú wọ́n sì bá sowó láti rà sáyẹ́pẹ́ ní oúnjẹ tí wọ́n gbélé náà lábẹ́ ti di ìrọ̀ ara wọn aláti ní ìlú ìmọ̀lẹ́gbẹ̀ẹ́ náà láti ní ìlú ìlẹ́lẹ́lẹ́ nínú ìlànà ìjọba ìṣẹ́ ìgbà afáwa tó fi ti jẹ tọkọrọ ó ní ó ní ọjà tí a kó lẹ tó ti pé láàyè òdòrò máa pàdé òun wa kúrò mélòó tó mẹsẹ lẹ́ńgẹ̀ mélòó garawa mélòó ìyẹn ọmọ pàpàtàkó náà ṣeré náà kìlọ̀ ó lè jáde twenty kìlọ̀ lákòjúwe ó sì lè jẹ fifty kìlọ̀ lákòjúwe fanẹsẹ̀rí àhà ìdámọ̀lẹ́mọ̀ kéèyàn wá rà á pẹ̀lú owó ọjà míì tó náà jẹ́rú rẹ̀ káàkiri ayé kóńgò àti kílò sí bẹ́ẹ̀ afáàní ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ ìlú ọjà ọjà wọn ẹ̀lẹ́ ọ̀gbọ̀n hàtà ní àná ìṣẹ̀lẹ̀ àwòkọ̀gbọ̀n ìṣẹ̀ à ń dà kalẹ̀ wọn láti máa yẹ kóńgò mélòó kílò sí wọn rẹ̀ ìjàmbá mọ̀tàn àjẹwà rẹ̀. fàtẹ̀bí àwọn àtàmùrà mìtàmùrà nàtàlẹ́ nìyẹn ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ ìjàmbá máa nípa pé ìkan òjò kan lọ gbà bá fún un lórí ẹ̀sùn. wàá máa bẹ́ẹ̀ máa bèèrè náà mo fi ìwọ ká iṣẹ́ bẹ lọ́rùn ẹ̀sùn ká ìdílé nìkan ọ̀rọ̀ àjàkálọ̀ rẹ̀ ní ìdáhùn àwọn orí rẹ̀ ń tọ́ra ń tọ́ta lọ́wọ́ rẹ̀ kọ̀ wá àtàkùn ìdílé pé arówó lábaláta àrówó lábaláta yìí kéwìn àjọ àbáwá sọ pé sùúrù ọ̀gá yìí àti sùúrù ọ̀gá yìí ìdàkadì kàkàfì dèbò náà ti rí ṣá àwọn fi àwọn ìṣòro ìṣòro àná ẹnìkan ní ìṣòro ọjọ́ ìwòye ìtótó bíi sọ́yìn ògùn àtọ́pẹ́ ìdíjẹ́ sọ́yìn ògùn àná múlù mẹ́rin ní ìpínlẹ̀ sọ́yìn ẹ̀yọ́ kan fáwọn ẹ̀sìn láwọn ọmọ oríṣiríṣi lọ́dọ̀ wọn mú ìwọ lábá ní ẹ̀mí lọ́dọ̀ wọn. àwọn ọmọ nínú ọjọ́ ara wa lọ́dọ̀ wa ní àndòlẹ́ńkẹ̀ àndòkólóró tó bẹ́ẹ̀ náà lè ṣẹlẹ̀ lọ́dọ̀ lọ́dọ̀ wa. tọ́wọ́n yẹ yọ ká ó ṣe débi mọ́tò mẹ́rin yẹn ni pé ẹnì kan bá wá yá ọyá dàbí ló lọ́ọ́ yá ni ọyá tó tóbi mọ́tò ọba الذي في ذمتك بخمسين رجالا أو تقول بعتق الأشياء التي في ذمتك أو الثمن التي في ذمتك من الأشياء كي وابا مبتو كون فوزيني ní múdù ọgọ́rin ìrẹsì lágbèjúwe ìtọ́ jẹ́ ní mọ́ta fún ọ ẹ̀ka má fún mi ná owó báyìí owó rẹ̀ ní kò lówá tó bá jẹ́ pé ní gangan bọ́ yá lọ́wọ́ èèyàn nìyẹn bá ta fún ọlẹ́ tó ń ṣe yá nǹkan ẹgbẹ́ ẹlòmíì lèèyàn bá kà fún nílànà nígbà yìí ọjà mi ní kóńgò ráìtì mẹ́wàá lọ mọ́wọ́ wá kọ́ lọ́gà lọ́wọ́ rẹ̀ eléyìí ló ń ṣẹlẹ̀ àwọn ẹgbẹ́ ìgbàlẹ́ ńlẹ́ńlẹ́ wọ́n lè sanwó kọ́ kọ́dọ̀dọ̀ ti dé gbẹ́dẹ́ pé kò ní ní gbà tó nínú ìṣẹ̀lẹ̀ ìgbà rárá ẹ̀sán jẹ́ mọ̀lẹ́kì. bí wọn lè kó tó wà sí náà afa sọ pé ní jẹ́ kòtòrò ní èdè lágbáwá àwọn àdìsí àwọn tó bá fẹsẹ̀ múlẹ̀. wọ́n yóò àbọ̀rọ̀ àyà ìsìlá hàn gbọ́dọ̀ àwọn àbá àkọ́ àwọn nǹkan tí ọ̀gá ṣe ń gbé kúrò láti ìta ń bọ́ sí kò rí ní máa ń lo òṣòro ní máa ń lo òṣòro. afa wa máa lò ní ìsọ́pọ̀ àwọn ìwádìí wọ́n ní àdúrò ilé nìsín ní kí láti lè na mọ́tò ní lára òṣèlú lọ́wọ́ oko èyí dá òṣèlú ní òṣè kí láti lè na mọ́tò ní ike dàbí tó fi yàn sí nínú ọgbà àdúgbò ìṣúná mọ́tò máa lọ ìṣòro ní ìdílé nígbà tó ń lò òṣèlú. wàá mọ̀ sí náà ṣùgbọ́n àwọn èso iṣẹ́ ń bàyẹ̀wò pẹ̀lú ẹ̀ ní pé àtàwọn àtìlẹ́yìn ló bàtà nínú àṣìṣe àyà àwọn ikọ̀ kan àwọn èso tí ń bẹ lórí rẹ̀ kí ni ìyàwó rẹ̀. àrùtọ̀ bí sáà bàjẹ́ bí èsì ìdàbí lò tuntun ti bẹ lórí ibi ìdàbí lò tàbí èso ẹ̀nà ti bẹ lórí ibi ìnáde èso tíì ti bẹ lórí ibi tíì ìdájọ́ ọ̀rọ̀ ìgbàlódé. àfàwà sọ pé kọ́ọ̀lù mẹ́ta náà kọ́lá ọ̀rọ̀ káàpá àgbọ̀n ló ti mọ̀ pé ẹni bá ta igi ìdàdínlò kan dáadáa àti àgbà lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé ìdàdínlò mọ́ra wọn tí wọ́n ti pálákọ ní apálákọ. ìtorí rẹ̀ ta ni ó ní ẹni kọ́ta olómi. ìrìnbẹ̀ tọ́ra igi nìkan ni ó ní èso míì sọ́bátò ìní ọ̀jẹ̀ tẹ̀ èso tí mẹ́mẹ́lẹ́yìn ìdàdínlò ti ń rọra wọn wáyé lòdì lò ẹ̀ńtọ́ tàbí lòdì nítorí lé ní ìlànà ìṣẹ̀lẹ̀tọ̀ àlùmọ̀tà àfi tẹ́ ń sọ́ra igi o wọ́n bá mú mímọ́ jẹ̀mọ́ pé àti àtẹ̀sí orí rẹ̀ méjèèjì ló fẹ́ ra ọ̀rọ̀ tó bá ti ọ̀fẹ́ lọ́kùn bá mi àjọ pé àlùmọ̀tà àlá ṣe lórí yìí àwọn mùsùlùmí wọ́n mọ̀ ọ́n bẹ lórí àjọ ìyẹn alágbára wọn ṣe wọn lọ́wọ́ afọwọ́ sọ pé wàhálà ni bàbá ìlú àṣà bẹ́ẹ̀ náà làwọn ọ̀sìn méjì kọ́ má jẹ́ dàbí yóò hàn kọjá àwọn ọ̀sìn méjì bóyá ìdí ẹ̀rọ ní èdè mọ́tòrò ní èdè àgbàdo wà ní àtàwọn ọ̀dọ́jì èdè àkùnrin ìdàkánì táwọn ọ̀rọ̀ bá ní yàrá tí èso orí rẹ̀ bá ti yẹ. ìtumọ̀ gbọ́dọ̀ já sọ pé bẹ́ẹ̀ náà nìdájọ́ àwọn ọ̀sìn méjì pé igi àgbálò igi ọ̀nà lágbègbè ètò orí rẹ̀ ó ti tó lọ di ìwà ara igi àgbálò igi àgbálò wọn nìkan lè nà ẹni tí yẹn rà lọ rẹ lọ́nà àwọn òṣèlú rẹ lórí rẹ afẹ́fẹ́ ní sọ́ra ó ní pé sọ àti igi àgbèjọ rẹ lọ́nà àpapọ̀ rẹ ìmọ̀lẹ́ ló sọ̀rọ̀ ìṣòro. wọ́n ní ìṣòro ìdàgbọ́ra ìdàgbọ́ra ọ̀gbọ́n bẹ́ẹ̀ sí ìdájọ́ rẹ̀ náà ní irúgbìn tó bá ti lè fi ara nù lórí ìdílé irúgbìn tó ti pé lájọ́ sọ́dọ̀ ìdá máa ń sọ̀rọ̀ ìdá ẹ̀ka péré ìyẹn máa ń kéré ọ̀rọ̀ òròdé lọ́dọ̀ wa ní ẹ̀ka ní máa ń kéré lọ́dọ̀ ìdájọ́ ilé náà ń bẹ fún ìwé ìsọ́ba ti wí pé lẹ́ẹ̀mẹ́ta ọlọ́dúnrún ìṣẹ́yìn. Adépé ìkọ́jẹ́ ìlú tó jẹ́ gómìnà kọjẹ́ ìpìlẹ̀ ilé ńláńlá ẹni tó rà ní lórí wọn jẹ́ gbàgbọ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀ńdẹ̀mẹ̀tẹ́ lèlá. Àwọn nǹkan tó wà ń bẹ lórí rẹ̀ ẹni tó kà òun ni ó ní. Wọ́n ní àròsọ̀rọ̀ lọ sọ̀tọ́tọ̀ ọmọ ilé ìwọ̀sán náà lẹ́yìn ìṣúná. Bẹ́ẹ̀ làwọn èso ṣe lé wọ̀ fún wa. Ó ní àgbọ̀dọ̀ sí ìta ìṣó tí ń bẹ lórí igi àti ìgbọ̀dọ̀gba fún mi o hàtà yọ̀dọ̀ ìyàwó wa tí dáadáa rẹ̀ yóò ṣòro. nínú sẹ́rí o àbá ni wàsábà bọ̀ àdàbà sí ó kọ̀ fún àti ìṣe wáyé ni pé ànáwó kan lè sọ̀rọ̀ náà sáàmù ọ̀ àwọn ènìyàn nígbà àti ìlànà bẹ́ẹ̀ wọn á mọ̀ láyé ṣe ń bẹ lórí igi wọ̀láyé ọ̀gá ìṣòro yẹ wọn yóò ti kéré tó ti kéré náà wọ́n sọ̀rọ̀ ọ̀yẹ̀dà kọ́rọ̀bà sọ̀rọ̀ àmà lásìkò àti kéré ìgbà wa tó ọ̀ọ́lá ìgbà yẹn ẹ̀ńtọ́ sọ wà sọ ma pé àtọ́ba wò kádà ọkọ̀ wọn mà padà tó náà ọkọ̀ mà padà mọ́ náà kẹlẹ́ka kẹlẹ́ka kẹlẹ́ka bàbá tọ̀rọ̀ àtọ̀tọ̀ náà ìbára ẹni jà ìfáǹfà ọwọ́ akọ ọ̀yẹ̀dà lọ fàánù nípa kẹjọ lọ lọ́rọ̀ òkúta lọ́wọ́. ọ̀yàfọ́ lè lọ sẹ́ni alẹ́ sẹ́ni tó mí ni mo àlàyé mi sọ̀rọ̀

ó ti pa wẹ́ẹ̀ àìbẹ́ẹ̀ kọ́ ó ti kó ba ẹ̀yìn ẹ̀yìn òbí lọ́mọ bá wà ní nàná ní ìdílé ìdájọ́ àti ìdílé àná lọ́mọ ẹ̀jẹ̀ wọn làbà wọn náà á tún ìwà sí àbàdà wọn lọ́mọ lọ́mọ ẹ̀jẹ̀ wọn ti lọ́mọ ẹ̀jẹ̀ wọn ti lọ́mọ ẹ̀jẹ̀ wọn ti lọ́mọ ẹ̀jẹ̀ wọn ti lọ́mọ ẹ̀jẹ̀ wọn ti lọ́mọ ẹ̀jẹ̀ wọn ti lọ́mọ ẹ̀jẹ̀ wọn ti lọ́mọ ẹ̀jẹ̀ wọn ti lọ́mọ ẹ̀jẹ̀ wọn ti lọ́mọ ẹ̀jẹ̀ wọn ti lọ́mọ ẹ̀jẹ̀ wọn ti lọ́mọ ẹ̀jẹ̀ wọn ti lọ́mọ ẹ̀jẹ̀ wọn ti lọ́mọ ẹ̀jẹ̀ malaika menjadi terang. Àwọn akọ́lù ti sọ pé ẹ̀nà oṣù àwọn máa ń kàlẹ̀ sọ́dọ̀ ìṣẹ̀lẹ̀. Níta bá ti jọ mọ̀ láàrin ara wa ní máa gbà bí ìgbàpá sí májèmọ̀ ìgbà náà. Ìmájèmọ̀ sí mi kàlẹ̀ fún àgbà sọ̀rọ̀. Tòmípa alájọ, tálájọ bá ti ní wọ́n wá, bàbá àwọn ọ̀rọ̀ dáa aláwọ̀ kọ́tẹ́ ti dọ́gba pé owó ti ẹ̀ ní owó rẹ̀ nílẹ́tọ̀ tí o ní ìyẹ̀lẹ̀ àjọ ọ̀dọ́ wọn lọ sí náírà ó wá ń jọ kejì àpò ètò ìdọ́là ó wá ń jọ kẹta ó àkójá ìṣẹ́rẹ́ yìí kódà ìṣẹ́rẹ́ náà wọn lọ sí ìlú parí wọ́n ń ta owó náà rẹ̀ owó rẹ̀ ṣe é ìwọ́n ló máa ń tó ìkọ̀ọ̀dà tó kéé tèlé owó owó tẹ̀lé owó níjọ́ mọ̀ mọ́kò mi èyí ti tẹ́lẹ̀ tẹ̀lé alájọ bẹ́ẹ̀ làwọn tẹ́lẹ̀ bí ilé ń bá yàrá yìí ń bá yàrá yìí ìtẹ́ǹtì tẹ̀lé ìjọ mọ̀ ẹ̀tọ́ owó jẹ ìyàwó ìtòlú ìtòlú kì í sígbà tí a bá gbé ọlọ náà ń wó lórí ètò ìgbà tó ọ̀rá mi náà tẹ̀ lọ lọ wọ́n ti lọ lọ lọ lọ lọ táwọn kò sí ọ̀rá ẹ̀ ẹ̀ wá jẹ́ wọ́n mọ̀ pa wọ́n wà fi ìgbéjìrì yẹn kò lé òní.

àti ẹ̀jẹ̀ rárá ọjọ́ tẹ̀jì lọ́ba dé o ẹ̀jẹ̀ ọmọ ẹ̀jẹ̀ nípa àwọn àgbà pé àlùmọ́ọ̀lù ló lè ibi ìbá ti ń jọrọ̀ máa ń di gómìnà náà àwọn iye tí sẹ́kù lè fi kọ́ra nígbà yẹn òun ni àǹfààní nígbà tí wọ́n fẹ́ tó ní pàtàkì ìdí wọn máa ń gbé ọkọ̀ fún ìgbà tí wọ́n máa ń máa ń dáwọ́ ní pàtàkì ṣé iná ọ̀dọ́ tó bá wọn. ara ń lò ó ilé tó tuntun náà ọ̀lẹ́lẹ́ yìí lẹ́yìn ọba ta nǹkan èyí ó ti ní ní ẹ̀bá ti ní nǹkan nínú ìṣẹ̀lẹ̀ ìsìlámù òun ní gbèdéke pé tó bá lọ jẹ wọn lẹ́yìn náírà ìdí wọn lẹ́yìn náírà ìbá jẹ wọn lẹ́yìn náírà ìbá jẹ wọn lẹ́yìn náírà ìbá jẹ wọn iye lọ́yọ́ pé iye sọ̀rọ̀ la ìlọ́kùn méjì lẹ́yìn náírà ìlọ́ bẹ́ẹ̀ ògùn bẹ́ẹ̀ yà òsì tètè kéè ìmọ̀kọ́ yìí dàtà mi lẹ́bi pé ládọ́rọ̀ lọ́wọ́ láti lọ ọmọ náà ní ìdílé nígbà tó bàrà ní ọmọ náà ní ìlà òkú bá yá kí ẹ̀ bá wá tajà òkú báyìí kí ẹ̀ ń bọ̀ lọ́sẹ̀ lé ìtumọ̀ abẹ́lò wa ti fi pé àwọn cooperative ni àwọn jẹ́ni báwọn ọmọ ẹgbẹ́ máa ń bò káàdà àwọn ìṣẹ̀lẹ̀ kan àti tọwọ́. nígbà ìgbà tó bá ti wà lọ́wọ́ wọn ìgbà táwọn ọmọ ẹgbẹ́ bá fẹ́ rà á ká máa wá àgbà ní iye tó bá wù wọn ká máa wá àgbà. ẹni bí ìgbà fẹ́ yá lówó ẹ wá fi ten percent ẹ wá fi fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́sẹ̀. sọ̀rọ̀ tí àwọn kan gbìyànjú islamic cooperative wọ́n ti fi hàn ju ìrèlójú ẹ̀. ìrora àwọn májèmú sẹ́ni tí ọ̀dà ìyẹn gbọ́dọ̀ bí èso láǹkàní àti ìyáwó ọ̀rọ̀ tó dáwó fún oṣù mẹ́fà èdè kọ́ ló ti tẹ́lẹ̀. ẹ ẹ ńlá ti níyàn ní mẹ́ta wá yóò di oṣù àná. ó kù ká lọ lẹ́kọ̀ọ́ rẹ̀ dáadáa. alẹ́ fi ẹ̀wà alẹ́ fi ìṣòro ọ̀gá rẹ̀ yìí wọ́n tán wọ́n lè má yìí bákan náà ṣùgbọ́n yáda ń lè yáda ń lè. ìdílẹ́wà kọ́ńgò ìdílẹ́ gàárì kọ́ńgò náà mo lè fi ìṣòro ẹ̀wà kọ́ńgò mẹ́wàá ṣùgbọ́n ìran ìran ìran oúnjẹ méjèèjì ó yàtọ̀ síra wọn ẹ̀wà gàárì ó yàtọ̀ síra wọn ẹlẹ́wà ló sọ pé kóńgò mẹ́wàá ni màá fi gbà kóńgò náà májàmẹ́ ọkàn náà lánàá lè kíyèsí májàmẹ́ ọkàn ni pé ẹgbà rẹ̀ dùn ẹgbà ń bẹ́wà ẹgbà ń ẹgbà ń bẹ́wà tùmọ̀ tó bá jẹ́ pé ẹ̀wà lẹ́wà báyìí ìkà ìta àjọ tó kótó nípa ọjọ́ kóńgò ìdúrà ìkà olóyin ìkà dírọ́ọ̀nù ẹ̀wà lẹ́wà ń jẹ́ nù ìṣẹ̀lẹ̀ ìgbà ìyẹn fẹ́ ti olóyin dìrọ̀ tó kótó olówó ẹ̀kọ́ jù ní ẹ olóyin ni tó ẹwà ni ẹwà lélẹyìn náà sáàbà fi hàn jírò ara wọn sáàbì hàn ara wọn kílò kan tókótó kílò kan olóyin ẹgbà ẹbà mú májà níbi náà láti ẹdínwó kọkó tó ti ra wọn lọ ẹni ẹkẹjì kọkó tó ti lọ kálọ. tòótọ́ tí ìrànwọ́ bá ti ayé àtọ̀ fàyídà balẹ̀ pàtẹ́lẹ̀ àjẹmí àná fàbíyàn kẹyìfà máa yí láàkìn ìyáda ní ìyáda nínú wọn bá ti yàgò tó lánà ẹ tàbó bá ti yìí ẹ lè fi lé níbẹ̀ ṣùgbọ́n nígbà Thank you. nípa títa fáṣí àlẹ́yìn fẹ́ẹ́tì ìrántí ìrántí máa mú kí ń ga gẹ́gẹ́ ẹgbẹ́ mi gbogbo alágbọ́dọ̀ ká fáṣí àlẹ́yìn. mọ̀tàkẹ́ ni bíbí máa mú oṣù kí ó sókè èèyàn apá ẹnu ọkọ̀ lọ́dọ̀ àwọn àpá. àwọn kan wo áyà pé fàyídà kórè àlùkò àǹfààní ìdáwó.

àbí kọ́ ọ̀ka ìlànà ìgbàgbé èyí tó tẹ̀wọ̀n ìlú pé tí màá bá ti ń kí mu lẹ́gbẹ̀ẹ́ ìlú ní kí n ka kíní sókè mi tó bá ti ń tẹ́tí kọ ìwọ náà ń fọ kàn bá lọ ní ohun bàtà tó kọjá ká bá jẹ àgbẹ̀ lẹ́yìn ìlú náà. àti pé àdéhìí mi ìsún bẹ àdéhìí àwọn kákàndọ̀ àáfàá rẹ̀ wọ́n àdéhùn ni pé máa ń ká nàlàwó ìmọ̀ fàjọrọ̀ àtòkè náà ní ìrọ̀ àtòláwò ẹ bá ti ń kírun lẹ́yìn ìmọ̀ nǹkan bí màá bá ti ń kà nǹkan ti ń kà ń kíkà jẹ́ náà lọ́wọ́. lọ́dọ̀ àwọn ọmọ ìlú yíyá èèyàn lẹ́sẹ̀ láti bẹ̀rẹ̀ láti pa ọjọ́ ẹ̀ ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n ẹ̀rí tẹ̀rí pé ẹ̀rí jẹ́ ìtàwọn màlìkíyàwó rẹ̀ pé ọlọ́ni wọlé ọ̀yẹ́lá wà lè yáàlà lè kárùkà bó wà wà sí ìlànà ọlọ́ni dáàbọ̀ ẹ̀sìn ó dáàbọ̀ ọ̀làkà ọlọ́ni ló ń gbèjì rẹ̀ sí kéèdì bá àwọn ọmọ èmi wà sí ìlànà ó ti lè bá jẹ́ nǹkan ọ̀sẹ̀ yìí wọn mọ̀ lè kí ìyàwó àwò wípé sábà fún àyìn nígbà láyé ká máa jẹ ẹtí ọ̀tàn kí la fẹ́ lọ máa kò dé ìhà máa dé tó jẹ́ abẹ́ ọ̀rọ̀ bí ẹ̀ lọ́wọ́ ó ní ní ọdún ọyẹ báàbò anábì kele wọ̀ fún wa ó ní ká máa jẹ ẹran mi ṣùgbọ́n ṣe fún wa ní ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ ṣùgbọ́n ṣe fún wa wà lè jẹun ẹ̀sìn asùnmáà níta gbàgbà nìgbèsè onígbà táwọn wà máa jù àwọn pa ẹsẹ àwọn ti jẹ ànábì fún mi tó alẹ́ jẹ ẹsùn ìlú láti jẹ ẹsùn ìwọ lọ́dọ̀ àwọn ìdílé àti ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn ìwé ẹ̀sìn náà tó ṣe lọ́wọ́. وقد نجعل فينا